والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن جابر بن عبد الله رضي الله عنهما قال عطش الناس يوم الحديبية والنبي صلى الله عليه وسلم بين يديه رقوة أي إناء صغير فتوضأ فجهش الناس نحوه فقال ما لكم قالوا ليس عندنا ماء نتوضأ ولا نشرب إلا ما بين يديك ووضع يده في الرقوة فجعل الماء يسور بين أصابعه كأمثال العيون فشربنا وتوضأنا وكنا خمس عشرة مئة أخرجه البخاري lórí ọ̀rọ̀ àwọn nǹkan àmì nǹkan ìyanu tọ́lọ̀ ní ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam torí nǹkan kan kọ́ láti lè fi rinlẹ̀ pé ẹni ọlọ́run máa ń sẹ́lẹ̀ ànábì o sallallahu alaihi wasallam. Jabir ibn Abdullah ruwaba yọnu sátọ̀ àti bàbá rẹ̀ gbogbo àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó ní èyí tó sojú tòun náà tó ní عطش الناس يوم الحديبية ọjọ́ tá ń pè ní ọjọ́ Hudaybiya ọjọ́ ṣẹlẹ̀ ńláńlá kan ni òǹgbẹ́gbẹ́ àwọn èèyàn ó wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọn ò rómi mu ọ̀nàbí yìí sallallahu alaihi wasallam bayna yadayhi raqwa ìgbá kékeré kan pẹ̀lú omi díẹ̀ wọn bẹ wájú anabi tó fẹ́ fi ṣàlùwàlá sallallahu alaihi wasallam. báwọn sọ̀hábẹ́ ti rí pàǹdẹ́bí ń sàlùwàlá pẹ̀lú ẹnu ọ̀gbà omi kínkín dá omi ní ẹ̀dákun ẹ̀jẹ̀ á tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹni tí ń ṣe omi lófò látara runtanka yìí ká fi mọ irú táwọn ará jọ̀hún kọ́dà àwọn ará jọ̀hún tí ọ̀pẹ púpọ̀ kàmẹ́rù tí wọ́n irú ìgbésí ayé tí wọ́n gbé o pẹ̀lú bómi ti ń wọ́n wọ́n. kọ́dà nínú Ìlọrin tá a wà yí àti bòmí náà láwọn ọdún tí ọ̀pẹ́ púpọ̀ ẹ̀rọ àwọn èèyàn máa ru omi wọn ru garawa ẹlòmíràn fẹ́ rin kìlómítà kan àbí kó tó bẹ́ẹ̀ àbí kó jù bẹ́ẹ̀ lọ torí wọ́n fẹ́ pọnmi tí wọ́n èèwẹ̀ wọ́n fẹ́ pọnmi tí wọ́n èèdáná ọlọ́run wa ṣe ògbẹ́ ọlọ́run fáwa lónìí ọlọ́run bá ṣe ìrọ̀rùn fún wa ẹ̀mọ́jà sí ìdẹ̀rọ̀ ọlọ́run lò ìyọ̀n tí ò dáa àti kánú wọn tó rà yìí náà òun ni pé kéèyàn máa fomi ṣe òfò máa lò ń lò pé nǹkú fowó rà á ànábì sọlọ àṣọlá ní kọ́dà gbéyàn ọba sálùwàlá kọ́dà bọ́ ọba lọ́run náà olúwọ̀n fẹ́ kọ́ owó sí i lè o tọ torí náà ká padà sórí èyí tá n kà yìí gbogbo ohun ọ̀rọ̀ mi mú omi díẹ̀ náà ní í ṣe ń bẹ wọn ajá àjábí tó fẹ́ fi ṣàlùwàlá wọn bá dà sí wíì fàkọ́lá máa lakùn ànábì mi sí òsì kí ló dé kí ló dé kọlu lẹ́yìn àìndànà máa ń nàtàwọ́ bọ̀ wàlà nàṣọ́rọ́bù ìlà máa bẹ́ẹ̀ ní ẹ̀dẹ́ kan à ní gbogbo bá a ti wà yìí kò sómi tá a mú kò sí ìta fi ṣàlùwàlá ẹnu omi díẹ̀ tí ń bẹ náà lè ti ń bẹ wájú ní fẹ́fẹ́ fi sàlù aláì omi mélòó náà omi ìgbà kékeré téyìn ìsàlù alá. ọwọ́ bọ́ ayédáhu fẹ́ rọ́pù wa ànábì bá ti ọwọ́ rẹ̀ bọ inú ìgbà yìí. فجعل الماء يثور بين أصابعه جابر من تاكرين pé ọwọ́ tà nẹ́bi ti bọnu gbá yìí ọba dèpè omi ń fẹ́ níbi gbogbo àwọn ẹ̀ka nàbí sallallahu alaihi wasallam. kàmsáàlì lọ́yún ọ̀dà bí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ru omi bí springi omi bá ń jáde láti inú kínní láti inú ìka ànábì tó ti bọ̀ ẹnu gbá kékeré yìí. Ànábì Jábìrù ni omi tí wọ́n á ń sẹ́ lọ́wọ́ ànábì káṣẹ́rì bìnnà gbogbo wa la mú mẹ́ẹ̀ watawadda'na ọ̀dà àtúnṣàlù àlámbẹ́ wa kunna hamsa asharata mi'a a sì lélẹ́gbẹ̀rún jọ́nà ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún ni wá sallallahu alayhi wa sallam ẹnìkan ò lè ṣe léyìí kódà òpèdà kan ò lè parú dábẹ́ bí ẹ bá ṣe pẹ́ ní ọlọ́run nínú àwọn òjíṣà nábì sallallahu alayhi wa sallam àwọn àṣẹ ìyanu àwọn àmì olúwa fi fọkàn yẹn balẹ̀ pé ń sì náà ó ẹni ọlọ́run náà mọ̀ wá lẹ́yìn rẹ̀ o ọkàn tó lè fi Jábìrù bin Abdullahi tí tọ́nà wà létí rẹ̀ yìí akhrajahu al-Bukhari Imam al-Bukhari lọ́gbà hadithi yìí wá tọ́ bá ti bẹ̀ lọ́run lánàá náà tó bẹ̀ lónìí gbogbo èèyàn náà kí ó rí mọ̀nà tí ó dá o ìwọ kọ́dà fún kọ́ka wa fún ẹni tọ́lọ́run bá fàmì rẹ̀ hàn kó jẹ́ ó tètè yé wa kárí bẹ́ẹ̀ ká má máa jẹ́ ṣíṣe ìtọ́ni tó wá máa gbé nǹkan míì sí wa lẹ́nu pé ó ṣe lè rí bẹ́ẹ̀ torí pé gbogbo eléyìí ṣẹlẹ̀ lójú àwọn bí n ṣe ń wí lójú àwọn tí generation táwọn nǹkan ńláńlá yìí ṣẹlẹ̀ náà làbú làábì ti jáde o ibẹ̀ náà làbú jáàlì ti jáde o ọlọ́mọdé àwọ̀ yàbú jáàlì o ọjà yàbú làábì o bóòlù àṣẹ ní yàbú jáàlì àbú làábì bàbá ara mi ọlọ́run kàdá àmàpá mi ọlọ́run ni. لما تعتذر فواه وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين